wàbúṣọ akínyìn kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní huda wàbúṣọ ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa ká lọ. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah muhammad ibn abdillah وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته àlàyé tí ibi tá a bọ̀rọ̀ wá dé òun náà ni àwọn orípa eléyìí tí ó burú tí ń bẹ fún ẹni tí ó bá kọ̀ láti ṣe sọ́lá àbí ẹni tó ti ẹ̀kọ́ pé sọ́lá ti jẹ́ ààrẹ islam eléyìí tó náà ti náà nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam àwọn náà ni ibi tí abala yìí wà dé tẹ́lẹ̀. ẹnikẹ́ni tó bá ti kọ̀ pé ara islam tó náà fẹ́ràn àbí sọ̀rọ̀ láàrin sọ́lá ọ̀nà náà ni sọ̀lá ti ṣe nílé ayé ń bì. àbẹ́ni tó tiẹ̀ jẹ́ wípé òun gbà pé ara rẹ̀ ni ṣùgbọ́n àwọn ní í ṣe nítorí ọ̀rọ̀ ju àbí ìdíwọ́ nílé ayé ń bì. kọ̀tọ́ kágbàlá èkó rí mùsùlùmí fẹ́ kò ní rí mùsùlùmí fẹ́ lóbìnrin. bákan náà tó bá kọtọkọjẹ wọlé ìfẹni tó jẹ mùsùlùmí bákan náà tó bá jẹ́ni tí ń ṣe àmójútó àwọn ọmọ rẹ̀ kéékèèké lẹ́yìn ìgbà tó ṣe wípé wọn àti ìyàwó rẹ̀ wọ́n kọra wọn sílẹ̀ wọ́n fa àwọn ọmọ ilé lọ wọ́n fà lé lọ kókó máa tọ́jú wọn wọ́n tún gba ìtọ́ ìkúrò lọ́dọ̀ rẹ̀ ẹni tí ó bá jẹ́ kọ́kọ́ láti ṣe sọ́láàtì àbí tó tiẹ̀ pé sọ́láàtì ò kan nínú ẹ̀sìn Islam tó lọ́n fi rán àmì sọ̀rọ̀ láàrin òṣèlè oníjogún ẹnìkan ẹnìkan sì ní ìjogún ọ̀nà tó irú rẹ̀ wọ mẹ́kà kọ́jà àyíká mẹ́kà wọn ní gbàláyé nítorí pé káfíìrì òbúrò òbúrò ìwọ́tọ̀ ọkọ̀ yìí pé sọ́dá ta rẹ̀ sí islam òbúrò pípọ̀ àbí ìwọ́tọ̀ tiẹ̀ bàbá rẹ̀ sí islam ṣùgbọ́n tó ti pọ̀ ọkọ̀ láti máa ṣe òbúrò pípọ̀ tírú rẹ̀ bá kú tírú rẹ̀ bá kú ẹni tó ní sọ láti kí sáré sí islam tírú rẹ̀ bá kú wọn àmà ní ìwẹ̀ wọn sì ní ìfàsọ̀ ọ̀gbẹ̀yìn sí lára wọn ò ní ṣe sọ láti sí lára wọn sì ní ṣe sórí nítorí kọjọ́ kan nínú àwọn mùsùlùmí ẹnìkan ní sàdúrà fún kíkọ́ ọmọ àbọ̀ kẹ bẹ́ẹ̀ ẹnìkan ní jogún rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kéyàmù kí ọmọ abẹ nínú nágbèrè kéfì lè ànábò káfẹ́ nítorí pé kéfì rí ẹni tó bá ń fi sọ láti sílẹ̀ ó fi sílẹ̀ pátápátá tí kì í ṣe rárá kéfì rí lẹ́lẹ́yìn ó ti fẹsẹ̀ Islam sílẹ̀ ẹni tó bá ti pé ìdákúrekúrú máa ń ṣe sọ̀dá yóò ṣe láàárọ̀ kò ní ṣe lọ́sàn kò sì ní ṣe lálẹ́ àbájáde nìkan ló máa ń ṣe sọ̀dá tó kò ní ṣe tọ̀sán kò ní ṣe tààrọ̀ irú àwọn ọmọ yìí báyìí abẹ́ni tó jẹ́ pé tó bá ti sọ láti jọ méjì yóò sì pàtì fọṣẹ kan irú àwọn ọmọ eléyìí àwọn ní pè wọn ní kèfèrí o ṣùgbọ́n kò kí là pè wọn ó sì ń fẹ́ á ti pè wọn lẹ́ni tó ń dá ìṣẹ̀ ńlá ẹni tó ń dá ìṣẹ̀ ńlá ẹni tó ń dá wọn ńlá bọ́ra rẹ̀ lọ́rùn ẹni tẹ́ sọ náà tí sì ń ṣe ọlọ́run ní bẹ fún mùsùlùmí kókó dúró di sọ́láàtì kásìkò rẹ̀ ó fi tó kéèyàn dúró ní mọ́sálásí kásìkò sọ́láàtì ó fi tó. Abu Hurairah ọ̀bí ẹ̀gbọ́n àwọ̀rẹ́ ọgbà ẹ̀gbọ́n ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ránṣẹ́ ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam wọn náà nàbí sọ pé la yazalu al-abdu fi salatihi ma kana fi musallahu yantadhiru as-salata wa taqulu al-mala'ika allahumma ighfir lahu allahumma irhamhu hatta yanṣarifa aw yuhdith muttafaqun alayhi. ọlọ́run nàbí Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lẹ́yìn ọlọ́run kò ní yé bẹ nínú sọ́láàtì lópin ìgbà tó bá jókòó sáyè tó ti ṣe sọ́láàtì tẹ́lẹ̀ tẹ́ ń dúró de sọ́láàtì mi màlẹ́kà ọmọ àtàdúrà fún pé allahumma firla ọlọ́run foríjì allahumma ham ọlọ́run kẹ hàtà yọ sọ́rì títí tí ó fi jáde kúrò nínú mọ́ṣáláṣí yẹn ọ̀ yẹ́pẹ̀ àbí títí tí ó fi so nígbà tó bá so adẹ́pẹ́ ọ̀lànà ń bẹ fún pé káṣíìsì di mọ́ṣáláṣí kó tó di pé àkókò sọ láti dá tó kéèyàn ti wà nínú mọ́ṣáláṣí ọ̀lànà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn wà nínú mọ́ṣáláṣí lọ́nà tó so yìí pé yóò máa dúró de sọ̀láàtì yóò sì dání tó so yìí pé yóò sì ta ẹyẹ tó lọ́ọ̀tì tó bá ti wà nínú mọ́ṣáláṣí yóò wá jókòó kàbí tọ́wọ́ àyè yóò máa retí àkókò sọ̀lá báyìí ni tí ń àbẹ́ni tí ń ṣe àfọmọ́ orúkọ ọlọ́run tí ó fi dìde kúrò ní àyè ibi tó wà yìí kí ló ń láti ń bẹ fún ká máa rìn lọ sí mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tá a bá ti ṣàlùwàlá ni n lati n be fun ka maa rin lo si mosilasi leyin igba ta a ba ti saluwala lati le wa a ọ̀dà púpọ̀ ki eeyan máa rìn lọ sí mosilasi yàtọ̀ sí ọ̀tọ̀ awon rìn losibi tó ti dára yàtọ̀ sí ọ̀tọ̀ awon rìn losibi tó ti sẹ́lọ̀ ọ̀làwọn ní ń bẹ fún ká rìn lọ síbi mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tá a ti ṣe àlùwàlá ọ̀hún nínú àwọn hadith àwọn tó tọ́ka ṣe lé Abu Hurairah radiyallahu anhu ọgbà ìgbà wọn rọ̀ wá látọ̀dọ̀ anábìyà Muhammad sallallahu alayhi wa sallam قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواته إحدى كانت كانت خطوتاه إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة أخرجه مسلم أبو هريرة رضي الله عنه صيفيه يعني أنت ولما بكاته ولما بقوم بصيفيه ẹnikẹ́ni tó bá ṣe ìmúra nílé rẹ̀ lẹ́yìn náà tó wá lọ sí mọ́ṣáláṣí tó wá gbéra láti ilé rẹ̀ tó lọ sí ilé kan nínú àwọn ilé ọlọ sí mọ́ṣáláṣí kan náà mọ́ṣáláṣí nítorí àti ilé lọ́ba ṣe ọ̀kan nínú àwọn sọ̀làwátì tọ́lọ̀ ṣe lọ́rùn àyè lórí ìgbésẹ̀ rẹ̀ méjèèjì yóò ní ìtumọ̀ ọ̀kan nínú méjèèjì ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ fún èkejì ọlọ́run fi máa ṣe àlékún àgbéga ẹlẹ́yìn lọ sí mọ́ṣáláṣí kọ̀dà bí ká máa rìn lọ sílé ọtí ẹlẹ́yìn lọ sí mọ́ṣáláṣí kọ̀dà bí ká máa rìn lọ sílé àlè ẹlẹ́yìn lọ sí mọ́ṣáláṣí kọ̀dà bí ká rìn lọ síbi ibi tẹ́ ti fẹ́ bá sọmọlá kejì jẹ́ ẹlẹ́yìn lọ sí mọ́ṣáláṣí kọ̀dà bí kọ́ máa rìn lọ sílé babaláwo ẹlẹ́yìn lọ sí mọ́ṣáláṣí kọ̀dà bí kọ́ máa rìn lọ sílé àwọn oníyàwó mọ́ṣáláṣí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kí wọ́n á irú aláǹlá yìí báyìí ń fọ ọ̀rọ̀ lójoojúmọ́ ọ̀jẹ́ ni tọ́jọ́ kan nínú àwọn tó dára kù mọ́ àwọn ẹni tí náà láwọn ọmọ fúláṣí gbogbo. Abu Umama radiyallahu anhu àwọn náà gbẹ ẹgbàá ọ̀rọ̀ wa anna rasulullah sallallahu alayhi wa sallam qala man kharaja min baytihi mutatahhiran ila salatin maktuba fa ajruhu ka ajri al-hajj al-muhrim wa man kharaja ila tasbih ad-duha la yansibuhu illa فأجره كأجر المعتمر وصلاة على أثر صلاة لا لا لغو بينهما كتاب في عليين أخرجه أبو داود النبي محمد صلى الله عليه وآله وسلم ولمن خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة أن يعني كان تبع جاد الليلة لين تتسيال ولا لا تبصي صلاة تجوعنا فأجره كأجر الحاج المحرم ẹ̀sán rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí alálàájì tó ti gbé ihram subhanallah torí kò sàlùwàlá láti lè rẹ̀ láti lọ sí sọ láti tó jọ́ra ẹ̀ ẹ̀sán rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀sán aláàjì eléyìí tó sì kó gbé ihram fún hajj wa man kharaja ila tasbih ad-duha ẹ̀ńtí láti jáde láti lọ sí sọ láti duha la yansibuhu illa iyyah tó jẹ́ pé ìkẹ́kẹ́ kọ́ ló gbé dìde láti lọ sí ibi tí ó ti sọ láti duha yẹn àyàfi sọ láti duha فأجره كأجر المعتمر الثاني ولا الجدي الثاني تسع عمره وصلاة على أثر صلاة لا لغو بينهما أن كان تبات في صلاة لا ما في صلاة كتا لا يجب قصص صلاة مجيجي كتاب في علقي وقول فارغ سمع وين تنبلا يتوباش أبو داود من fi في jáde ليس ما سيبه pé kéèyàn gbìyànjú جوكا إنه ọ̀kan nínú àwọn tó láti lọ sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọn bẹ nínú nǹkan tó yẹ ká mójútó nítorí ọlá ńlá àti ẹ̀san ńlá eléyìí tí ń retí àwọn tí máa ń ṣe léyìí báyìí àwọn kí mọ́sálásí ilé ọlọ́run ọba ni ilé ọlọ́run ọba ó sì jẹ́ àyè tó ní àpọ́nlé jù lórí ilẹ̀ àwọn èèyàn sì máa lọ sin ọlọ́run ọba nítorí kí wọ́n lè bá àdí dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbà ni kí ló dé tí wọn náà ní darapọ̀ lónìí kọ́ darapọ̀ mọ́ àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n sin ọlọ́run ọba láwọn mọ́sálásí gbogbo nítorí kí oríire ó lè bàjẹ́ tiwa sọ̀dá àti dáǹsì àbúkátà láti jẹ́ni tí ó ní alkhushu' nínú sọ̀dá tiwa òun náà ní ìtẹríbọ ọkàn kí ni máa ràn yàn lọ́wọ́ láti jẹni tí ó ní al-khushu' nínú sọ̀láàtì rẹ̀ àwọn nǹkan tí máa ràn ní lọ́wọ́ tí máa jẹ́ ká ní ìtẹríbọ ọkàn nínú sọ̀láàtì wa àwọn náà làwọn nǹkan tí ń bọ̀ yìí eré ìtọ́yà kí mi pẹ̀lú rẹ̀ ká sojú kòkòrò láti rí i pé àwa náà wá rí a sì fi sínú sọ̀láàtì wa ká lè bá ní ládàá pọ̀ ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí ni hudurul qalb ká jẹ́ kí ọkàn wa kọ́ wà nídìí sọ̀láàtì tá kò sáǹfààní nínú sọ̀láàtì tá à lásán ṣe tó sì pé ọkàn wa kò sí ń bẹ́ẹ̀ síbẹ̀ tí mo pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ara lásán ni wọ́n fi ṣe sọ́láàtì ọ̀tọ̀ níbi tọkàn wọn wà ọkàn ẹlòmíì ti kú ó ti kú nínú mọ́ṣáláṣí kọ́dọ̀ ti jáde kúrò nínú olùtọ́ wa kọ́dọ̀ ti fìpínlẹ̀ tọ́ wa sílẹ̀ ó ti dé bòmí irú àwọn sọ́láàtì báyìí sọ́láàtì tí ò lẹ́mìí kò ní ìtumọ̀ rárá bákan náà nínú nǹkan tí máa ń ràn yàn lọ́wọ́ téèyàn fi máa ní tẹ̀lébọ̀ kan nínú sọ́láàtì òun náà ni kéèyàn ní àgbọ́yé kọ́ gbọ́ àgbọ́yé nǹkan tí ń kà nínú Al-Qur'an kó ní àgbọ́yé rẹ̀ tó bá jẹ́ pé wọ́n ní lè máa mú àbí tó bá jẹ́ pé wọ́n lọ ń dá sọ láti sí tó bá ti dẹ́gbẹ́ yìí lè máa mú lọ wà kó ọjọ́ ni tó lágbọ́yé nǹkan tó ń gbọ́ lẹ́nu lè máa mú nítorí pé tá à bá ń fi ọkàn bá ntí lè máa mú ká lọ tá à ń sẹ́yìn gbàgbọ́ nǹkan tí lè máa mú ká ohun tó dájú ni pé ọkàn wa kò ní kúrò nídìí sọ láti ọ pàtàkì púpọ̀ kọjá pé ọkàn wa kò gbófò jìnnà sí nǹkan tá à ń gbọ́ lẹ́nu lè máa mú bákan kájọ́ ni tó ṣe pé yóò máa ti àgbéga ọlọ́run ọba ẹlẹ́dàá ìwájú ọlọ́run ọba ni mo wà ọlọ́run bá ní mo fi sọ láti sìn mo gbọ́dọ̀ ṣe àgbéga ọlọ́run tí mo máa ti ṣàgbéga rẹ̀ ohun tó dájú náà ni wípé ìtẹríba ọkàn wà fún mi kí ni máa bí ṣíṣe àgbéga ọlọ́run bá wa òun náà ni ká máa bí ọlọ́run bá wa ti ṣe gbangba tó ká sì máa bó ti ṣe tóbi tó tí ìwà máa bó ṣe gbangba tó tóbi tó eléyìí ọ̀ràn yẹn lọ́wọ́ láti ṣe àgbéga rẹ̀ bákan náà kéèyàn ó sì máa báwo lèèyàn gara lára ṣe yẹpẹrẹ tó bóòlù àwa ti ṣe yẹpẹrẹ tó tá a bá mọ bá ti ṣe yẹpẹrẹ tá a dá mọ kankan tó eléyìí yóò bì kájẹni tó ṣe wípé ó ní ìtẹríba ó ní ìtẹríba àti ìtẹríba ọkàn fọlọ́n ọba ẹlẹ́dàá wa tí eléyìí bá ti wà bẹ́ẹ̀ nítorí dájú náà ni pé ọ̀rọ̀ ń fún wa láti jẹ́ni tó ṣe wípé ṣe ọlọ́run ọba ti tẹríba ọkàn ti tẹríba ọkàn. bákan náà nínú nǹkan tí mo rán yẹn lọ́wọ́ láti jẹ́ni tó ṣe pé ó ní ìtẹríba ọkàn nínú sọ́lá òun náà ni kéèyàn mọ kéèyàn mọ títóbi ọlọ́run fún ọlọ́run bí ẹgbẹ́ tó ṣe wí ṣáájú èèyàn sì máa bí ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa bó ti ṣe ní agbára tó nítorí pé tábà máa bọ́lọ̀ ti ṣe lágbára tó á máa bí ọmọ èèyàn bó ti ṣe lẹ́tó tábà máa bọ́lọ̀ ti ṣe lágbára tó á ní ìtẹríba ọkàn fọlọ́run ọba alágbára rẹ̀ yóò sì yé wa dájú wípé àwa tá a jẹ́ èèyàn nítorí dájú náà ni wípé alẹ́ púpọ̀ ẹni tó lẹ yóò lò lè dá sí ò lè láti ní ìtẹríba ọkàn nínú sọ́dá òun náà ní tí wọ́n máa kan ọlọ́run ọba wa kájá yìí pé sọ láti dáǹsì àrùn ọkàn àti rẹ́sàn gbà lọ́dọ̀ ọlọ nítorí pé tọ́mọ àrùn ọkàn láti rẹ́sàn gbà lọ́dọ̀ ọlọ wàá rí pé ọkàn rẹ ò ní gbófò sísọ láti tó ń sí tọkàn bá ti gbófò sísọ láti tẹ̀yàn sí ẹ̀sán wò lọ fẹ́ gbà lọ́dọ̀ ọlọ látàrí pé ọkàn rẹ ò sí ní ẹ̀sìn tó ń sí ọkàn rẹ ò sí ní ẹ̀sìn tó ń sí kò lè sí ládàá bẹ̀ lọ títí nínú nǹkan tí máa ráyàn lọ téèyàn máa fi ní tẹríba ọkàn nínú sọlá òun náà ni kéèyàn jẹni tó ẹni tí máa rìn lọ kéèyàn máa fi tìjú ọlọ́run òun náà ni kéèyàn máa rú ìdára tó lọ́wọ́ bá ṣe fún yàn ìdára tó lọ́wọ́ bá ṣe fún yàn ó ń bùkátà kéèyàn dúpẹ́ lọ́pẹ́tọ́ pọ̀ àwa tí à ń sẹ̀nsẹ̀ náà wọ́n báyìí báyìí báwo la ti ṣe ń dúpẹ́ fọlọ́ báwo la ti ṣe ń dúpẹ́ fọlọ́ ṣe bí ìṣòro ọlọ́kùnrin fi dúpẹ́ lọ́rọ̀ wa ṣe bí ibi tó ti ká dúpẹ́ fọlọ́ náà láti ti máa ṣẹlọ́ èèyàn tara rẹ̀ mà wípé aláṣẹ ètò lò tó bá ti ti máa ṣe ètò rẹ̀ yọ ọ̀rọ̀ ọlọ́run púpọ̀ láti túbà lọ sọ́dọ̀ lọ ọlọ́run bá kó sí wa lọ́kàn nínú ẹni tí ò ní tìjú ọlọ́run bá wa. bákan náà ó dáa púpọ̀ ó dáa púpọ̀ wípé èèyàn jẹ́ni tó ń sọkún láti fi láti fi ìyẹpẹrẹ rẹ̀ hàn níwájú ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá pàápàá jùlọ tó bá rún ọlọ́run láti máa ṣe bẹ́ẹ̀ nínú sọ láti yìn eléyìí náà tún ta ọkàn èèyàn jí láti máa wípé iwájú ọlọ́run ọba tó ga iná lè yà dúró Muhammad sallallahu alayhi wa sallam a máa sunkún lórí sọ láti rẹ̀ ṣùgbọ́n tí bá ń kì í sì gbóhùn sókè ńṣe ni ẹkún ànábì sallallahu alaihi wasallam máa já sí pípé omijé a máa jáde lójú rẹ̀ àwọn èèyàn sì máa gbọ́ pípé ọkàn rẹ̀ ń kùn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí kòkò tí ṣe máa kùn nígbà tó mi bá ń bó nínú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó máa ń sunkún nígbà mi nítorí ìpáyà ọ̀rọ̀ ó sì máa ń sunkún nígbà mi nítorí ìbẹ̀rù tó ní lórí àlómà rẹ̀ àtàánú tó ní lórí wa ìgbà míì ànábì á sì máa sunkún nítorí àánú tó ṣe fẹ́ni tó kú ìgbà míì anábì àsìmọ́ sunkún nítorí kó gbọ́ àkọ́ránì ìgbà míì nígbà tó bá gbọ́ àwọn àyà tó lọ́wọ́ bá ti ń ṣèlérí ìyà ìgbà míì tó bá gbọ́ àwọn àyà tó lọ́wọ́ ti ń ṣàdéhùn ìkẹ́ àti pé nígbà tí wọn bá tiẹ̀ dárúkọ ọlọ́run ọba tá ń dárúkọ àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba wa àti àwọn oore rẹ̀ lóríṣiríṣi tó ṣe fáwọn ẹrú rẹ̀ ànábì àwọn sunkún ìgbà tí wọn bá sọ tánàbí bá gbọ́ nínú àkọ́ránì nípa ìròyìn àwọn ànábì tó ti síwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam a máa sunkún. tọ́ a sì rí i pé àwa náà lára àwọn náà ń bùkátà káàdì ẹ̀rí kan náà àwọn nǹkan wọ̀nyí tí wọ́n gbọ́n àwọn náà lẹ́kùn táwọn náà máa àbí rẹ̀ lè sí ọkàn ti rọ̀jọ́ ọkàn ti rọ̀jọ́ kó tiẹ̀ ronú pọ́ yẹ kí wọn náà bẹ̀rù ọ̀rọ̀ kó tiẹ̀ ronú yẹ kí náà ó sì ń bùkátà pé tásìkò àti ṣé bá tó ká pèpè fún lẹ́yìn tá a bá pèpè fún tán ńgbà tá a bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ká ti pa wọn. ẹ rí al-adhan ìpèpè fún sọ̀lá òun náà ni ìjọsìn fọlọ̀ pẹ̀lú ṣíṣe ìkéde pẹ̀lú àwọn gbólóhùn kan tá a dáyà sọ́tọ̀ pé àkókò sọ láti kan pàtó ti tó. ìjọsìn fọlọ̀ látàrí ṣíṣe ìkéde pẹ̀lú àwọn gbólóhùn kan tá láti ṣàfihàn pákòkò sọ láti kan pàtó ti tó. eléyìí ní uh-huh. ọdún alákọ̀ọ́kọ́ lẹ́yìn hijra nabi muhammed sallallahu alayhi wa sallam iná ni wọ́n ti pèpè fún sọ́láàtì lófin nínú ẹ̀sìn islam ní ọdún alákọ̀ọ́kọ́ kí ló dé ìdí ìwò lọ́fà tí wọ́n ti ṣe ìpèpè fún sọ́láàtì lára òfin ẹ̀sìn islam lára àwọn àbí òun ní pé a fẹ́ láti máa kéde fáwọn yẹn bí àkókò ti tó wọ́n lè bá wa kójọpọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wọn ní àyè kan náà láti wá sínú ọ̀bá nítorí pé sọlá tó jọmọ òwúrí pọ̀ nínú rẹ̀ tó pọ̀ yàtọ̀ sí kó ń kálukọ ọmọ dá tiẹ̀ sí láyé rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àníká sí inú jọmọ òwúrí pọ̀ ńbẹ púpọ̀ fáwọn èèyàn tó bá kópa ńbẹ kọwọn ẹni rọ wá lọ́rùn láti rí àwọn èèyàn ìkójọ ẹyà àti látàrí ìkéde ìkéde táwa sí táwọn èèyàn fi kójọpọ̀ láti wá sẹ́sìn láyé kan náà òun náà là ń pè ní alẹ́dá bákan náà ní àwọn àdí tọ́fà tí sẹ̀ríà fi ṣe kákùkù fún sọlá tìlófin òun náà nípa àwọn èèyàn míì wà nípa wọn ti gbàgbé ara wọn kalẹ̀ wọn ti fọ́nú fọ́ra kalẹ̀ báwo láti ṣe rán wọn létí pé àti sinú ọmọ kápá àsìkò sì ti tó báyìí báwo láti ṣe rán ẹni tó ti gbàgbé létí ibi ẹ̀yin náà wá ti sọ láti kò sí ọ̀nà tá a fẹ́ gbà àyàfi pẹ̀lú kéde yìí báyìí torí ẹ̀ kéèyàn olè bá jẹ́ni tó so ipe yóò gbéra láti lọ bí àti sórí rẹ̀ ó ń bùkátà kọ́ gbọ́ ìpè tó bá ti gbọ́ ìpè ìpè tó ti pa àdúdú rẹ̀ kọ́ mùsùlùmí torí kí orí ọmọ bá fòrò mùsùlùmí gbéra pa òun náà lọ síbi tó tù sí náà eléyìí ni àwọn sábàbí tí sẹ̀rí àdùsí ká pèpè lọ síbi ọ̀sọ̀dá tó fi ṣe lọ fún. ẹ wàá rí àlẹ́ pamọ́ ìpamọ́ òun náà ní gbólóhùn táwọn fi ń jọ́sìn fọlọ́ nípa kékeré wípé ẹ̀yin ẹ̀yin àdìdí o ẹ̀ o ó ti tó àsìkò láti bẹ̀rẹ̀ sọ́lá ẹ̀ àti fẹ́ bẹ̀rẹ̀ sọ́lá àwọn gbólóhùn kẹta láti fi kéde pé àsìkò ti tó tí kálukú gbéra dìde láti ṣe sọ́láàtì. ìdájọ́ pípèpè fún sọ́láàtì àti ṣíṣe ìpamọ́ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀ sọ nípa rẹ̀. a rí nínú ẹni tó ní sọ́nà a sì rí nínú ẹni tó pè ní sọ́nà tó máa kẹ́rẹ́ a sì rí nínú ẹni tó pè ní fọ́rọ́gọ́n àlẹ́sẹ̀dé kíbáyà ẹni tó pè ní ọ̀ranyàn tó ti pé táwọn kan bá ti ṣe jíjọ́ ọ̀ranyàn rẹ̀ ó ti lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n wọ́n sọ fún àwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin yálà ọkùnrin tó ní ìrìnàjò àbọ̀ wà lé yàtọ̀ sáwọn obìnrin tó ṣe pé wọ́n ní kìí ṣe kò sí lórí tiwọn tó máa ń fẹ́ wọ́n ti pa wọn tó máa sì fẹ́ wọ́n máa sì pa wọn ṣùgbọ́n ànápèpè fún sọlá àtàtì à ń ṣe èsì ló máa ń wáyé fáwọn sọ̀rọ̀ wá àtàkókò márùn nìkan yàtọ̀ sáwọn sọ̀rọ̀ wá àtìyókù àwọn sọ̀rọ̀ àtàkókò márùn-ún àti sọ̀rọ̀ àtòjúmọ̀ àwọn àpèpè fún wọn yàtọ̀ sáwọn sọ̀rọ̀ wá àtìyókù bíi sọ̀rọ̀ àtòlẹ̀sọ̀fà àìsè ìpèpè fún bákan náà sọlá tó làrí jẹ wọn yìí ṣe pèpè fún bẹ́ẹ̀ ni wọn yìí ṣe kọ ọmọ tọ bẹ́ẹ̀ ni sọlá tó kòsó wọn yìí ṣe pèpè fún bẹ́ẹ̀ ni wọn kì í ṣe kọ ọmọ. àwọn tání àti tání àti tání ìlú máa ń pèpè fún sọlá fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́rin làwọn ẹni tó máa ń pèpè fún sọlá fanabi sallallahu alayhi wa sallam àwọn náà ni Bilal ibn Rabah Bilal ibn Rabah tọ́jú èèyàn dúdú بس ابن افريكا جوانبي الكي جني عمر ابن ام مكتوم عمرو ابن ام مكتوم تجا فوجو اولي اما كوكي فانا صلى الله عليه وسلم بمثل اثير ان مدينه يا بلال اتي ابن ام مكتوم اولي جيت لما كوكي فانا صلى الله عليه وسلم بمثل اثير ان مدينه الكتا انني سعد القرض سعد القرض وهو ما كوكي فانا صلى الله عليه وسلم لمثلاث قباء أنا كنت أبو محذورة لمثلاث مكة أبو من جمع قلت الثاني صلى الله عليه وسلم أبو محذورة لي من قلت لا تري الترجيع الترجيع ونمي لما تبابل سنين كنت الفصلات تبابل سنين كنت الفصلات يا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر تابون كيف المجيز أرى آه، بونس له أرى وجاجك أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هي rẹ̀ náà wàá أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله إلي là ń وي وي tàbí وي وي يعني ìyẹn لهم gbólóhùn تو àdẹ̀tàn tó bákan náà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 قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بل أبو محبور عما سفهما والناس وانا ضيف بنيه بلال رضي الله عنه ومن تي ومن ترجيع من قوتي يعني بيك يقولون أشهر أن لا إله إلا الله أشهر أن محمد رسول الله كي يجاجة كتوا بون سكيوي بأنا بلال انت إقامة بلون قوقاني الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله آه، شيخ الإسلام ابن تيمية رحمه الله wọ́n lè من pé nínú súnà òun náà ní ká máa ṣe wọ́n ti ra wọn kọjá pé ńgbà kan ẹ pèpè fún Bilal ní irú pèpè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ọlá ti ń bẹ fún pápákọ̀ fún sọ́láàtì àti àwọn òfin tó ti ọ̀rọ̀ ma. nínú àwọn òfin tó rọ̀ mọ́ ìpèpè fún sọ̀láàtì ó náà ní pé àwọn fẹ́ fi pé kí ẹni tó pèpè fún sọ̀láàtì kó máa gbóhùn rẹ̀ sókè kó máa gbóhùn sókè torí pé nítorí pé ìgbóhùn sókè yẹn àǹfààní wà ń bẹ púpọ̀ nínú àǹfààní tó wà ń bẹ náà ni pé nǹkan kan ò ní gbọ́ bí ìwọ̀n rẹ̀ ti ṣe rìn jìnnà tó bóyá àlùjànnú ni àbí èèyàn àbí nǹkan míì àyàfi kọjá kí wọ́n jẹ́rìí fún tọ́ba àtijọ́ gbẹ̀ndà àkèyàmù. sọ nítorí ẹni tí ó kúkú fún sọlá àfẹ́ kó lóhùn kóhùn rẹ̀ ó sì lọ ó lọ jìnnà. bákan náà ẹni tí ń kúkú fún sọlá gbogbo tó bá gbọ́ nípa ohun rẹ̀ yẹn ibi tó ohun rẹ̀ bá dé àpadà bọ́ọ̀hún rẹ̀ yọ̀nà tọrọ àforíjì fún lọ́dọọlọ gbogbo wọn náà jẹ́rìí gbàgbọ́ lódodo yóò sì gba irú ẹ̀sìn ẹni tó bá ti torí ìpèpè yẹn tó fi ṣe sọ̀rọ̀ àdé. ilé ìjẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáwọ̀ àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀kan wọ̀nyí عليكم ورحمة الله وبركاته